وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين wàlá ẹ̀sìn ìdánwò lèmi iná ìlà ọ̀sáàrọ̀. èyí ni ètò yín pé wá ìpè òdodo tí ó máa dé sí ìgbọ̀ yín ní dédé àsìkò yìí àwọn tí wọ́n ṣe olùgbọ̀wọ́ ètò yìí náà ni ìyá wa Maryam Adéníyì ìyá wa Siddiqa Adéníyì pẹ̀lú sísá wa Zulaikha Abíọ́lá Olúwatómísìn pẹ̀kínlá dáa rẹ̀ lọ́mọ bá bàbá wọn Abdulrahim Ṣètù Adéníyì tí wọ́n jẹ́ bàbá àdínì ìsọ́bẹ́tòlẹ̀ kọ́yìrì ìpẹ̀rù rẹ́mà nígbà ayé wa àwọn alfa wa tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọn náà ní samahatu dr ishaq abọlọrẹ muhammad al-awwal hafizahullahu wa ra'ahu tí wọ́n jẹ́ imam ben haqqi central mosque kìlẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa kán lọ. alhamdulillahi rabbil alamin wala cudwana illa ala zalimin. ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرفع فقف ولم الحمد لله ọba tí a dúpẹ́ fún náà ni ọba tí ó dá wa sí tó tún ṣẹ́ wa kò títí dòní. Sami'un basirun ni alimọ́ mọ́tàkẹ́lẹ́mọ́. ọba tí a sọ yìí ó náà lọ́ba tó gbọ́ gbogbo nǹkan pátápátá tí ò tún tí ò gbọ́. ọba tá a wí yìí ó náà lọ́ba tó tó sìn ọba tí wọ́n ń sìn ṣó gbọ́ gbogbo nǹkan. sami ọba sí ronú alimọ́ mọ́tàkẹ́lẹ́mọ́. ọba tá a sọ yìí ó náà lọ́ba tí ó gbọ́ orí ó dẹ̀ gbọ́ gbogbo nǹkan pátápátá pátápátá. àlìmọ́ mútàkẹ́ àlìmọ́. ọlọ́lọ́ ń ń sìn àwa mùsùlùmí tà ń pẹ́ kí wọ́n náà wá máa wá jọ́sìn fún yìí. àlìmọ́ mútàkẹ́ àlìmọ́. ọba tó mọ gbogbo nǹkan ni òun ṣọ́ba tiẹ̀ mọ gbogbo nǹkan. mútàkẹ́ àlìmọ́. ṣọ́lá tí wọ́n sì mọ gbogbo nǹkan. àlìmọ́ mútàkẹ́ àlìmọ́. ọba tiwa yìí òun náà lọ bá sọ̀rọ̀sọ̀rọ̀ tó yẹ pé gbogbo nǹkan pátá tó ní ṣe pẹ̀lú pé èèyàn mọ̀ ọ̀rọ̀ sọ láyé kò sẹ́nìkan tó lè sọ̀rọ̀ tó lè dàbí ìsọ̀rọ̀ wọ́n ti ìrọ̀rùn yóò ń dolè alẹ́ mi náà kàmá كما بدأ قدير يعيد العالمين كما بدأ الله بابا توا رو يرفمي

àṣọ́dọ̀ ọlọ́run ló ṣe ń para lọ àti wọn náà tiẹ̀ máa kú àti lágbájá tiẹ̀ ti máa kú Allahu akbar kabiro ẹ̀rọ àwọn èèyàn tí wọ́n lọ́lá tí wọ́n nípò tí wọ́n ní agbára جهة فلا جهة تحول إلها ولا له مكان تعالى عنهما وتمجد مكان تعالى عنهما وتمجد ìwọ rò pé wọ́n ń sìn kan mí lẹ́yìn Ọlọ́run ó dẹ̀ rò pé tó ń sìn yẹn ó pè ẹ̀ṣá kò pè e, eh, ọba ń ròyìn fún ẹ̀yí yìí. Wàlá tó ń tàwílì ìlànà wàlá A Àríbì kankan tó lè kú ọlọ́run ọba sínú. Wàlá jìhà tó ń. Ìwọ ò pé èèyàn ni a lè gbé sínú mọ́tò ká máa lọ. Fọlá jihadun. Tọ́lá pọ̀kúta kan náà bí ẹnìkan ni a lè gbé sẹ́yìn mọ́tò ká máa gbé lọ. Fọlá jihadun. Àtọ́ ẹ pé omi ni wọ́n bá ń sùn láyé a lè ṣe gbọ̀nsẹ̀ ká jù sínú ẹ̀. Wọlá jihadun. A lè sínú àwọn ká sọ pé bí tí odò yìí ṣàngbà yìí ò ń wa lọ́wọ́ a tún fẹ́ darí ẹ̀gbà bòmí. Wọlá jihadun. A lè san مكان تعالى عنهما وتمجد مكان تعالى عنهما وتمجد الله أكبر كبيرا ah ó dá kéèyàn sin ọlọ́run ọba o ó dá kéèyàn ṣorí irí píyàn jẹ́ mùsùlùmí o ìdàkejì ìjẹ́rú ọlọ́run ni ìjẹ́rú tọ́lọ́run dá ìdàkejì ìṣẹ́tọ́lọ́run ó ní máa ṣe tèṣù jọ ìrẹ́ ọmọ àyá mi tó ń gbọ́ mi ìrélédè mi tí wọ́n náà láǹfààní àti gbọ́ mi ìwọ́n náà tó tún lè láǹfààní àti gbọ́ kó tuntun félédè mi sọ fún wọn pẹ́ni tó dá wọn ni kí wọ́n sìn ìwọ́n náà padà ń bi tó wà yìí yìí tí wọ́n tàn ẹ́ jẹ́ tó wọ́n parọ́ fún ẹni ọba tó dẹ́ fi ìjọsìn fún yìí kó túbọ̀ fi yé wa dáadáa o akẹ́rẹ́ wa káàbọ̀ lónìí bákan náà tọrọ Muhammad sallallahu alayhi wa sallam àwọn bẹ ọlọ́run àlékún yọ́nà rẹ̀ kó bá tí ẹni ẹ̀ṣà àwọn sàhábà àwọn bẹ ọlọ́run kó jọ àwọn náà tá ń gbọ́ wa àtàwà ń sọ ìtó jájù náà ni àtúbọ̀tán èèyàn ṣe oríire láàárọ̀ kó bẹ ọlọ́run kó ń ṣe kalẹ́ ni àwọn kan náà bẹ̀rẹ̀ lánàá wọn

àmọ́ kan lónìí àdánwò tàà fi ní mọ̀pọ̀ kan ní ẹmọ tó fi máa ń dàrú mọ́ni lójú wọ́n fi rẹ̀ ìṣàdánwò fún wa o tẹ́lẹ̀ mi bá kẹnubọ kéwú a ní mi máa kéwù nígbà tó wá kí ló wá dà yìí àpadà sí aburú ni ọlọ́njọ́ má jẹ́ ó kàn wá láíláí akíra káàbọ̀ lónìí sórí ètò wa ètò yín ìpè rẹ̀ kọjọ́ kó bá san ètò náà ní ibi tá a bá tẹ̀síru wa dé lánàá nínú suratu Fatir. wallahu khalaqakum min turabin thumma min nutfatin وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير ọ̀rọ̀ ńlá kan tún rèé látọ̀dọ̀ ọlọ́run wallahu khalaqakum min turab àwọn akọ́kọ́ ti mọ̀ pé ọ̀rọ̀ Al-Qur'ani kò sí ìtẹ́ mẹ́nu bá ń bẹ̀ tó jẹ́ ọ̀rọ̀ yẹ̀yẹ́ wallahu khalaqakum min turab ọlọ́run Ọlọ́run ọba náà ọlọ́run. Wallahu khalaqakum min turab. Ọlọ́run ọba tó ń dá látara iyẹ̀pẹ̀ ta ló dá láti inú yẹ̀pẹ̀ tòrọ́ọ̀bù ní yẹ̀pẹ̀ gbogbo fáàrí tí wọ́n náà ń ṣe inú yẹ̀pẹ̀ nípele mi àti ẹ́ ó yá wá tàn yóò tán gbogbo àwọn àhàlẹ́ gbogbogbéraga gbogbo àwọn èrè tó ń rira ta ní kò kínú kò rẹra rẹ lẹ mọ mi kanlẹ̀ orí mi máa fi kanlẹ̀ mọ fara mi gbolẹ̀ ah iyẹ̀pẹ̀ náà ní ẹ̀ wọ́n náà ṣáàrí pé ń gbàtà bá kú tán ní ìyẹ̀pẹ̀ náà náà máa rí wá má. nígbà kọ̀lákọ́nákún. ọgbọ́n tọ́rọ tún sọ fún anínà kúrá nìyẹn. ìhà nùídùkùn wà mímà nùkúrídùkùn tààrọ̀tàn ní òkúrọ̀. kí hàlẹ̀ rẹ bá mọ níwọ̀n ọlọ́run sọ fún mi ilẹ̀ yìí náà ni mo ti dá yín o láti ìyẹ̀pẹ̀ yìí ni o inú ilẹ̀ ilẹ̀ náà àbíkí náà gbàlẹ́ rẹ̀ mínàlì arúdì ni ẹ láti inú ilẹ̀ yìí inú yẹ̀pẹ̀ yìí àti bẹ̀lú ohun ti dá wa ọlọ́ níbi tó ti dá wa yẹn wà fi ha nùídùkún ibẹ̀ náà ni wọ́n ti máa dá wa padà Allah akbar ta máa máa tú jáde lápẹẹrẹ bí ibà

ìyẹn kọ́ lọ́ni kò ká ọ̀nkà kọ́kọ́ sínú yẹ̀pẹ̀ kò ṣọ́nà kí wọ́n náà bu yẹ̀pẹ̀ sí ẹni tó bá wà fọ́ṣínẹ̀tì láti débẹ̀ kó mú ṣọ́fẹ̀ kó bu yẹ̀pẹ̀ sára òkú àti ìrímọ́lẹ̀ ẹ́ kákàndẹ̀gbọ́ yẹ̀pẹ̀ lílára ni anátúnbàdé wọn tún jẹ́ ewé sí rárá ẹ̀ nídìí ewé wà kó pàǹtí sára òkú wọ́n tún fi aṣọ tán tún yọ lára òkú wọ́n tún kó gbogbo ìtọ́ fi wùẹ́ tán àti gbogbo òwú gbogbo ìdọ̀tí wọ́n tún kó àti glove wọ́n tún dá sínú sáré ẹ má ti dá ìgbẹ̀bọ́ a sì fẹ́ kó gbogbo kíní ẹ̀ tó kún kí ni ta ni ìdọ̀tí tẹ́ máa lọ dáná sí nìkan ẹ tún kó pàǹtí sára òkú ibi tí ẹjẹ́ sára yìí náà nídìí sáà náà fi jẹ́ ewé sára àwọn òkú méjì ànábì sọ̀dí tó ń fi jẹ́ ewé sí àwọn yẹn dẹ̀ wọ́n ti sin wọ́n sallallahu alaihi wasallam láfí ń sọ fún pé kẹ gbọ́ yìí nìkan lẹ́fi lè rí ìsìlámù tí kò yanjú wà ilá ọ̀nàdọ̀nàdà pọ̀ ní tẹ́ ń ṣe. inna mathala Isa inda Allahi ka mathali Adama khalaqahu min turabin qala lahu kun fayakun àlàyé lọ́lọ́run ṣe fún anínà alkùránì látòkè délẹ̀ fẹ́ni tó ṣe tán àti ṣoríire agbágbà dẹ̀ tẹ̀lé. Allahu khalaqakum min turabin. ẹni tí ò fóríire ṣe ń tẹ ayarí akọ̀mọ́ agbá máa yín máa dẹ̀ máa géjì ká dẹ̀ máa bí ègbú ní tiẹ̀ lọ́ra yìí. fún màmí náà àdúgbò máa ṣe pé aláàní inna masala Isa Ànábì Ìsá ló fẹ́ sọ̀rọ̀ fún wa yìí o. Inna mathala Ìsá inda Allahi ka mathali Adam. Ẹlòmíì ní ẹ̀wọ̀n ìwé lè mi kà mi ò máa ń sábà ọ̀dà sáàdì orúkọ àwọn prophet yẹn tẹ́ bá ti ń dá wọn yẹn ókè ó fẹ́ ká tún máa pè fún ẹni nǹkan míì tó tún gbajúmọ̀ tí wọ́n ń pè ẹni tó ń pè ní Ìsá yẹn tọ́lọ́ ń pè ní Ìsá ní alukurani òun ni àwọn kan ń pè ní Jesus táwọn kan pè ní Jésù olọ́rọ̀ bá ń sọ mí. iná masala Ìsá. alẹ́ ìsọ́lá tó ṣàdúrà fún wa alẹ́ ìsọ́lá tó sọ́lá. alẹ́ ìsọ́lá tó sọ́lá. ìtàn bá ti dárúkọ kan nínú àwọn ànábì Ọlọ́run ẹni àdúrà ni wọ́n á tún máa ṣàdúrà fún wọn tara tún pè pé kó bá wa kẹ́ wọn Ọlọ́run tó dá wọn ọlọ́ọ̀bá ní iná mọ́sàrà àyíṣà ìdàlọ́. kẹmọ́sàlẹ̀ àádámà. ọlọ́ní àkàrí ànábí wa àyíṣà lọ́dọ̀ wọn ọlọ́run. kẹmọ́sàlẹ̀ àádámà. àti bí àkàrí ànábí wa àádámà ọlọ́ndà padà sí pìlẹ̀ bàbá ńlá rẹ̀ aléhìmọ́ aléhìmọ́ tó gbọ́ yẹn tó náà ti pé méjì dáa ń dárò pẹ́lá iná mọ́sàlẹ̀ Ìsá àìndàlọ́yẹ kà mọ́sàlẹ̀ Adam àwọn méjèèjì tá ń dárò pẹ̀lá àwọn bàbá ńlá wa ni wọ́n

láti ìsá náà nìyẹn. Fún ma kọ́ aláàgbà kún fàyàkùn. Ìjàwádà, èébúdà, ìpèdà, àlàyé ọ̀rọ̀ rẹ̀ kò dàrú. Ẹ̀dá ní bí àti ẹ, àwọn kan jù wá lọ ní, ànábìnrin sá, káàlájọ wà láì ní àgbọ̀dọ̀ dárúkọ wọn tó rán jù wá lọ. Ẹ̀dẹ̀ tó bá ṣe ń sọ́nà anábà Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn náà gbaṣẹ́ lẹ́yìn wọn ìyàtọ̀ tó wà láàrin àwọn àtànábì sọ̀rọ̀sọ̀rọ̀ ní pé ọlọ́run ànábì wa ayín sásá àwọn Bani Israel ó wá náà níbà Muhammad sọ̀rọ̀sọ̀rọ̀ sí gbogbo àgbà ńlá ayé anábì ò pé méjì tọ́lọ́run sí gbogbo ayé ju Muhammad bin Abdullahi lọ yàtọ̀ ènìyàn náà bàbá fi ń pè ní akẹ́yìndígbẹ̀gbọ́n sallallahu alaihi wọ́n ni akẹ́yìndígbẹ̀gbọ́n bàbá Fátímà ọkì bàbá ọkì ànábì Muhammad sallallahu alaihi ọkì délédélé bàbá Kásímù àbí ọlọ́run bá kójọ kó máa ṣe àpá Wallahu khalaqakum min turab Allah ní òun ló ń dá wa látara Adam níjọ́ tọ́lọ́run fẹ́ dáńjọ́ kíní àná tó fi pe àwọn màlẹ́kà kú mo fẹ́ dá ẹnìkan ìníjà ìlú fil ardi khalifa ìjọ náà iyẹ̀pẹ̀ tọ́lọ́n fi dámọ̀ tọ́lọ́n fi dánú Adam ó ní ìpìlẹ̀ tọ́lọ́n sọ pé mí ń tọ̀rọ̀ bí kó má alukurani má dára ẹ láàmú àwọn tó ń bárí jù ẹ lọ alukurani wọ́n ti sọ pínpín láti bẹ̀rẹ̀ dópin wọ́n rí pé kò sí nǹkan kan tó takora wọn nínú náà yẹn ti tara bẹ́ẹ̀ gbà sílá ah èèmọ̀ níwé yìí o èèyàn ṣe máa kọ̀wé a máa kọ́ bí eh, some years tó ti kọ́ a ní láti tún tún edition mi ṣe a ṣe second edition third edition a ti ti review ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ti ti tọ́ọ̀bọ̀ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ayé tí wọ́n jọta mùsùlùmí ọ̀tá Islam wọ́n tọ́ọ̀bà alkùránì wọ́n dìídí ṣe wàhálà lórí ẹ̀ wọ́n kọ́ àwọn ọmọdà sáwọn university káàkiri àwọn orientalist náà ní university àwọn mùsùlùmí tí wọ́n dẹ̀ ń kọmọ lédè lárúwáwá táwọn ọmọdẹ̀ gbárí tọ́nà ọkùnrin tọ́lóbìnrin rẹpẹtẹ

tó padà wá di nǹkan nínú obìnrin nínú àwọn ọ̀yá wa kí ló fà tọ́lọ́wọ́n fi mú kẹ́lẹ́mọ̀ yẹn wá bẹ́ẹ̀ torí pé èyí tó jẹ́ pìlẹ̀ òun ni ti babaláwa Adam tó wá látinú ìyẹ̀pẹ̀ èyí tó tún tẹ̀lé tó jẹ́ second stage òun ni bọ́lọ̀ ń ṣe ní káwa ọkùnrin àti obìnrin lọ́kọ láya wa máa pàdé ká máa wá pàdé oorun ńgbà tó bá wá sun oorun ọmọ tán ń tó wá ń ṣẹlẹ̀ nínú ìyá wa tó ń di oyún yẹn táwọn náà bí sọ̀rọ̀ sọ pé tọkùnrin àti obìnrin bá pàdé o lọ́jọ́ àkọ́kọ́ nínú hadith abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu anábì ní àwà ń bẹ̀ nínú ìyáwá yẹn arba'ina yawma notifa àwà ń bẹ̀ fógójì ọjọ́ ní notifa yẹn ní ohun tó wá látọ̀dọ̀ ìyá ẹtìmọ̀ tó ń dọmọ yẹn sáà gbọ́dọ̀ máa dárúkọ gbogbo nǹkan lórí lórí afẹ́fẹ́ ìgbọ́n tọ́lọ́ ń pè náà ní notifa yẹn ẹ̀hẹ́n ẹ̀sì máa tó ń kúrò lára bàbá tó ń bọ́ sára àyá tó máa ń di ọmọ tó lọ ń pàdé tó máa yọ bí légbèǹlégbé tó máa lọ pàdé ẹyin ilé tó wà lọ́dọ̀ àwọn àyá wa tọ́rọ ni yakhruju min bayni sọ́lẹ̀bẹ̀ wọ́tàrọ̀ yìí tó máa ṣarajọ́ sọ́rọ̀ ọkùnrin tó máa bá bàrá àdí rẹ̀ papọ̀ tó máa kó sí ọ̀dọ̀ obìnrin tó obìnrin náà tó máa wá láti àyá rẹ̀ tó máa pàdé pọ̀ bó ṣe ń wà rẹ̀ anábìnrin àwọn àbẹ̀ fógójì ọjọ́ nínú tífà yẹn Fọ́mọ yẹ́kùnrùn-ún alákọ̀ọ́ta mi ìfìlà dáálé ká. Àwọn ẹ̀lẹ́yìn ogójì ọjọ́ yẹn a tún di alákọ̀ ẹ̀jẹ̀ kíkí, a tún change. after forty days yẹn o máa ti change á di alákọ̀ ẹ̀jẹ̀ kíkì. ọmọ ẹkùnrin mú dìgọ̀ tá a dálé. ti kúrò bó ṣe wà tẹ́lẹ̀ ní lọ́gbọ́lọ́gbọ́ tẹ́ ẹ rí yẹn tẹ́ ẹ tó ṣẹ́kù tó dáa tẹ́ ẹ tẹ́dà bá ń ṣe obìnrin tó dáa padà síta notifa after ogójì ọjọ́ nínú obìnrin á padà wá notifa á di alakọ, Adi Alakọ Lẹ́yìn Alakọ yìí. Kòrò mú dìbọn mi fìlà dálíkà. Arábìnrin lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta, ogójì ọjọ́ kìíní ìkejì tó bá ti wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹta, bá ti ẹran kiri ẹran. Ó ti bẹ̀rẹ̀ sí fọ́ọ̀mù ṣépù èèyàn díẹ̀díẹ̀ nìyẹn. A ti máa a máa létí, a máa ní gbogbo ekiri ẹran nìyẹn. Ó ti ń di èèyàn anábìnrin ogójì ọjọ́ ẹlẹ́kẹta yẹn sọ́lọ́sọ́lá ìgbà yẹn ni ogójì ọjọ́ mẹ́ta just analysis bí alukurani ṣe kọ́ wa ní tí àwọn èèyàn lọ ń fi àìmọye owó kọ́lé ní tí wọ́n ń dààmú gbogbo àwọn tá à ń kọ́ ní mọ sáyẹ́nsì lónìí gbogbo biology tó lọ kọ́ ní skul gbogbo gbogbo bí kíní ẹ ibẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ wọn náà ti kọ́ gbogbo nǹkan yìí tí wọ́n fi wá ṣẹ̀wọ̀n fọ́lùmù àwọn òwe ńláńlá tí wọ́n fi ń kọ́ ní dèbè ìrìnàjò tó gùn ni alùkùránì sáré sun wa mọ́ ẹ̀yà wá bàrẹ̀ sí dààmú fẹ́ lójú ní kankan ìjèjì lẹ́yìn ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta yìí after 40 days kìíní 40 days kejì 40 days kẹta ṣùgbọ́n pọ́ ma wá fún 120 divided by 30 a máa fún ẹ ìyẹn ni oṣù mẹ́rin ìgbà tó bá di oṣù mẹ́rin yẹn ẹ̀hẹ́n ọlọ́run ní túnbọ̀ yóò sáré ilé yìí mọ́lá yóò sáré ilé yìí mọ́lákùn ìgbà náà ló bá wá rán mọ́lákùn sí ìró náà àfáà mi sọ pé ńgbà tó bá póṣù mẹ́rin ní ètò pọ̀jù nínú ọ̀rọ̀ àwọn àfáà ni ti póṣù ti gẹ́gẹ́ bí hadith abdullahi bin masiri tó náà náà bí sọ yìí sọ̀rọ̀ sọ pé ọlọ́run ní kí ẹ̀mí bọ́ sára rẹ̀ ìgbà náà ọ̀nà máa wá kàkọ́ọ̀lẹ̀ gbogbo tó fẹ́ dà láyé ká máa dẹ̀grẹ́sì jù ọ̀rọ̀ pọ̀ ń gbélé yẹn náà. Walaqad khalaqnal insana min sulalatin min tin. ọlọ́run bá níbọ̀ ń ṣe dáre yẹn rí o. wọnú tó bàtà fi qararin makin. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله هو حسن الخالقين الله أكبر كبيرا ọgbọ́lọ́ ṣe bọ́lọ́ ṣe náà ti dèmi àti ẹ ṣe gbilẹ̀ ayé bó ṣe ṣàlàyé ẹ̀ a tún wá ṣàlàyé fún ẹ pé a nínú ẹ̀rọ fọlá àtijọ́ wá inú yẹ̀pẹ̀ inú nǹkan tó wá látara bàbá sí ìyá ó ní mi àti ẹ mọ́lẹ́fọ́kàrù àbí ká ní mọ́ fọ́kàrù mọ́n àwọ̀ mọ́n àwọ̀ lódìfàtò wà áàrẹ̀rọ̀ wàjífàtò ní ààrẹ̀rọ̀ yẹ fọ́kàrù. ìyá ń bèèrè lọ́wọ́ ẹni kí ni fáàrí rẹ̀. ìwọ tí ẹgbẹ́ tó kúrò lára bàbá sára àyà òun náà ní ìpìlẹ̀ mi àti ẹ wá ní fáàrí ẹ̀ tó bá tún. Wọ́n ní kó gbàyọ̀ ló lè gbàyọ̀ wá ń ríra. Àwọn olùkọ́nà tó bá tún. Bí gbogbo nǹkan bá jẹ́ ń ṣakọ ṣébè mi àti ẹwà ni. Àwọn olùkọ́nà tó bá tún.

yẹn ọlọ́run lè ní kó máa ṣiṣẹ́ ma. wà tí ìfàtún ni àkírògò yẹ fọ̀kárò. torí wo lè ti bá rò mú náà ló fi ń kọ oríṣiríṣi nǹkan pààyàn tó ń bàtà àwọn ọmọlọ́mọjẹ́ tó ń bàtà ẹni ẹlẹ́ni jẹ́ lọ́fíìsì torí o lè jí bá mú ni o ọlọ́run lè ní kọ́wọ́ ẹ̀yẹn ọ̀rọ̀ kó má lè kàn kankan mọ́. gbogbo pọ́sísì tó ní ó gbà wípé

kò yẹ kí gbèraga wa kò yẹ kó fà kò yẹ kí ìjọra lójú wa pọ̀ ó yẹ ká lè rẹra wa ń lẹ̀ ká sin lọ́hùn olóòfẹ́ jẹ́rú ọlọ́ọ̀dẹ̀ jẹ́rú ìjọba ó dẹ̀ tún yìí ń ka application fún wọn náà fẹ́ jẹ́ civil servant kí ló ń wá láyé rẹ̀. alábàṣẹ kì í mú wájú kúrò ilà hákà kì í sàrọ̀. wọ́n tún pè é lé ní kó gbọ́ o. alábàṣẹ kì í mú wájú kúrò ilà hákà kì í sàrọ̀. dúró pẹ̀lẹ́ sin ọlọ́run o dúró déédéé o tọ́lá ti fẹ̀sìn rọ̀ ọlọ́run mo kí ẹ kó rere o. wọ́n á bòdì ilà hákà kì í sàrọ̀. Gbogbo ẹwọ̀n yáà ní tọ́lọ́ ti ní kágbọ́yẹ̀ sí Ìsìláàmù yé yéké kíta ẹ̀sìn láwọn yìí. Tàjọ́ ń kírun tàjọ́ ń sin láwọn yìí. Fọ́sì àkìyìn. Wàlìkùnrin ìlànà káàkiri sàrọ̀. Àdó dáadáa, àdó délé pẹ̀lẹ́ sí Ọlọ́run wọ́n jẹ́ ẹrú ọlọ́run tó rí rẹ̀ pé tílàkàyè rẹ̀ jiná tó sọjí tó lè dánúrò tó mọ̀ èyí tó tọ́ lẹ́tọ̀ọ́ tó dẹ̀ mọ̀ èyí tí tó yàgò fún. Wallahu khalaqakum min turabin thumma min nutfatin thumma ja'alakum azwaja. Ọlọ́run dá wa láti inú

ètò tó ń dẹ̀ ṣe yìí kí n ṣe gbogbo ẹn tó lẹ́yà náà ló máa láǹfààní àti lọ́mọ kí n ṣe gbogbo ẹn tó máa bí ló máa bí ma a bí ẹlòmí ni wọ́n ní bí ọwá tó ń tàn tóró tètè rọmọ bí ẹlòmí àdẹ̀ bí akọ́kó tó rí bí ó wá àti ìrọmọ bí wọ́n tàn ẹ́ ẹnádọ́ wọn jẹ́ láti wá yá àgàn máa bọ̀ ń bí ìwọ náà wá gbàbẹ̀ lọ wàlúwà ìjọ tó bá máa bí mọ́ náà àsìkò ti tó tẹ́lẹ̀ náà lọ́dọ̀ ọlọ́run tásìkò bá wà tí tó àwọn tí wọ́n náà bá ń bẹ̀ tí wọ́n wọ́ mọ́ bí ìtì ẹ̀wọ̀n tí ìdìmọ̀ àsìkò tí wọ́n tí tó ní ó ṣe sùúrù dọ́lọ́run ọba ẹni Ọlọ́run bá náà lòun dá wa bẹ́ẹ̀. Bó ma jẹ́ alákùn máa zùn wá já. Ó ń ṣe wá lẹ́ni tí ń fẹ́ra wa tá lọ́kọ̀tà ńlá yà. Wà máa tẹ hamilu mi ní oúnta wà látàdọ̀rùn ìlà bí ìkọ̀lì mi kì í. Ọlọ́run ní gbogbo ohun táwọn obìnrin wa ń gbé sínú lóyún. Ìnáwó ń gbé sínú tá ń pè

wọ́n tọ́lọ̀ wọn bá wọ́n tó buyì fún àwọn kan tó wá ní oúnjẹ wá tún wá bí tán wọ́n tún lọ ta ọmọ ìwọ dókítà wọ́n náà tún wá ibi tí wọ́n tún wá gbùdù sí ni kí wọ́n bá wọn ṣàbọ́ṣàn kí wọ́n bá wọn ṣẹ́yún ibi tó ti mẹ́kẹ̀ owó nìyẹn ah ó dẹ̀ ọlọ́run òde bẹ̀rù ọlọ́run kò bẹ̀rù àtúbọ̀tán gbọ́dọ̀ kó ìlọ. ọ̀pọ̀lọpọ̀ sallallahu alaihi wasallam mafatihul ghaibi khamsun la ya'lamuha illa Allah. àdìsí náà la máa fi parí ẹ̀lú ní àtẹ̀síwájú ní ayà yìí lọ́la anábì ní sallallahu alaihi wasallam ní mafatihul ghaibi khamsun náà kọ́kọ́rọ́ kọ̀kọ̀ márùn ni ọlọ́run ọba òfin ẹgbẹ́ dákan ọ̀nà ọlọ́run òfin àṣírí kọ̀kọ̀ yìí kò fílẹ̀ fẹ́ dákan márùn-ún dẹ̀ ni. la ya'lamu ma tagidul arhamu illa Allah. arábìnrin tó pamọ́ sínú ojú inú okùn bí ilé ìdí ọmọbìnrin inú obìnrin obìnrin ní ẹni tó wà ń bẹ ẹnìkan máa fún ọlọ́run. wala ya'lamu ma fi gadi illa Allah. arábìnrin kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la ẹnìkan ò lè sọ àfọlọ́run akàn ní pílànì kalẹ̀ ní títọ́lọ́n bá dé ìtawà jà kalẹ̀ dàrú. wala ya'lamu mata ya'ti limataru ahadun illa Allah. arábìnrin ẹnìkan ọmọgbà tójò fẹ́ rọ̀ akàn ń ó di mẹ́ta. wàlá tẹ́tìrì iná fún sóbì ayé àríbí ìtẹ̀mú ojú ìlàlọ́. arábìnrin ẹni kọ́ ọ̀rẹ́ sọ pé mi báyìí lòun fẹ́ kú sí ó kàn ń pílànì pé tí mo bá kú ẹ̀sìn mi síbi báyìí tó bá kú sílé nìyẹn kọ́mi sáwọn ọ̀rẹ́. Anábìnrin ẹ̀lẹ̀ karùn-ún bẹ̀. Aláya la mú ọlọ́run ní ò mọ́jọ́ gbé náà ọlọ́run ló mọ́ لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti mímú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn dókítọ̀rọ̀ wa ní zero eight zero thirty five facebook page wa ní dáwàtò lẹ́hàkì lẹ́nà abẹ́òkúta.